ìpàdé ta fẹ́ ṣe yìí àwọn àgbàlagbà ló ń bọ̀ nbẹ̀ so mi ní fẹ́ kẹ́ ẹ máa kọrú àwọn orin táwọn èèyàn ti máa fò sókè tán máa tọ̀ tán máa jó anyhow i want very good spiritual songs àwọn orin tẹ́ pé tẹ́ bá ṣe bẹ̀rẹ̀ sí ni máa kọ́ bá ẹ̀mí ọlọ́run á dẹ̀ sọ̀kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ a lè kan. our father our father. èmi ò fi tààtà láìkì yẹn. mímọ́ mímọ́ mímọ́. olódùmarè. tó jẹ́ pé ẹ̀mí ẹ̀ máa sọ̀kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn àgbàlagbà. ikú. yẹn lè jọba ṣiṣẹ́. ó ti yé yín so bó ṣe máa hẹ́n um, nǹkan tó o máa ṣe ni pé o máa pè sista Deborah then ìwọ náà kọ́ àwọn yòókù jọ. evangelist excuse me sisters excuse me. Oh, Lord. Sani, sáà ni ọlọ́run ní yá àyíwá lẹ́bí na àmàlù tẹ́kùn lọ akọ́tùkọ̀tì wà látẹ̀mọ́tù hùnà ìlà wa àǹtù mùsùlùmí ṣe rí àṣẹ gbogbo ìtẹ́dà bá ń ṣe láyé tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tó wá jẹ́ mùsùlùmí òdodo tó wá jẹ́ ọjọ́ tí ikú wá dé ó bá a nídìí ẹ̀sìn Islam aṣọ́lọ́run ti ṣàánú ẹ̀. àṣé orí ńláńlá ni bá a ṣe jẹ́ mùsùlùmí Islam is the reality Islam is the truth Islam is the religion of peace. torí alára mi sọ pé yá ayú alẹ́dínà àmàlú tẹ́kùn lọ́ọ̀hà ó ní yá ayú alẹ́dínà àmàlú all you believe èyí tẹ́ nígbàgbọ́ nínú mi tó yẹ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ẹni máa wọ pé àyà alágbájá ló dé pé kọ́ yẹn sí mi ò dánwò ọlọ́run lọ́ba tó ń ṣe gbogbo nǹkan ó wá ní tẹ́kùn lọ́ọ̀hà ó ní ẹ̀bẹ̀rù ọlọ́run òun ni mo fi sọ́lẹ̀ kan pé anábìnrin àtẹ́kùwà àkúnlẹ̀ àfàsára tí o bá ti níbẹ̀rù ọlọ́run kò ní ṣe tí ò dáa ó wá ní akọ́tìkọ́ tíhì wàlá tẹ̀mútù húnnà ìlà wàhántùn muslimun àṣebàṣe jẹ́ mùsùlùmí yìí tí tí dáadáa bá ti dé bá wa lọ́jọ́ tí kú bá dé ta kó sínú ẹ̀sìn Islam ìyẹn ló máa máa jẹ́ check and balance fún àwọn iṣẹ́ tí a ṣe kéde láti ṣe níta bá wá ń sọ̀rọ̀ dáadáa ṣéèyàn kọ́ lè dìde kó fún mi ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán nínú dáadáa Okay. okay. Shahadat Allah ilaha believing the oneness of Allah. Uh, takbir! Allah! God bless you. Anybody else? No. Sadaqatu Jariya. Sadaqatu Jariya. Àwọn tí ò ní àwọn kan bẹ tí à ń jẹ gan, we need to help them. If you have, make sure you help them. Assist them ṣé rí tí ọba ní nǹkan tó bá tí wọn náà assist wọn bẹ́ẹ̀ ọkọ bẹ́ẹ̀ àwọn olóhùn nígbàgbé ọlọ́run dẹ̀ máa ó yọ́nú sí ẹni tó tó ṣe kiri tó ṣàánú ẹni tí ò ní anybody else. wà á kí mò ń sọ ẹ́ láti ká máa gbẹ̀rùn dúró lásìkò. ẹ jẹ́ ká máa kírun dáadáa èèyàn bá ń kírun tí ò bá níwá ó lè ṣì ní o torí ọ̀rọ̀ ẹ̀sìn gbàtọ́ lòun sọ̀rọ̀ nínú àlùfáà máa torí àwa tá a jẹ́ mùsùlùmí máa ń sọ̀rọ̀ pé à kìíní kan ká máa kírun ká máa ṣe kí tó bá ń kírun tíwà ẹ̀ ò bá dáa à o ìtàtú alẹ́ èdè kí ni mo sọ bòrí ìtàtú alẹ́ èdè you can write it down tó bá ń bọ̀ tìyẹ́ bá ẹ̀ òun kírun ò ṣe dáadáa lọ́nà bó ìtàtú alẹ́ èdè so now wahajili baiti ni mwani statoa ili sabila. Ili sabila. Tabani alizi gilo mtu na wana walo, we should go to uh, Maka. Kade Medina kala shekin kala ushe, onishe ya Muhammad. Sallallahu alaihi wasallam. Ay, Natale. Báwo de wà ní lecture lẹ́yìn? Alhamdulilayi, ọlọ́run fún wa mọ̀ ọlọ́wà dẹ̀ máa túbọ̀ fún yín mọ́. àmín so ibo ló ń lọ ibo ló ti ń bọ̀. ẹ àti church náà mo ti ń bọ̀ but i'm not going anywhere rather than to come and see your beautiful face. agolọ́ọ̀bù. ẹ ṣe gan. then ó níbi kan tí màá fẹ́ kẹ́mi àti ẹjọ́ dé tó bá jẹ́ ìrọ̀lẹ́. Assalamu alaikum. Wa alaikum assalam. Ilẹ̀ ní sọ́yìn. Kò sí kúrò àgbà ẹ̀ tó bá dé ìrọ̀lẹ́ gbà yẹn. Masalam. All right. صل على سيدنا محمد على الفاتحة والإيمان والإقامة والصدقة ناظر الحق بالحق والآليات أنت المستقيم وعلى آله حق القدر وعليكم السلام وعليكم السلام وعليكم السلام ورحمة الله أعرفكم الله آه أفعل لكمان أعرفكم الله ويابا أبو شغام نعم أنا سيدنا بس إن شاء الله يا سلام àǹfọ̀n ah, láìpẹ́ rí mi sà. ẹ ọ yà mí lẹ́nu. mo ní kí n wá béèrè lọ́wọ́ yín nípa wáàsí ta ní ìní. àti kí bàbá Abdulkareem wọ́n ní Nàìjíríà làwọn fẹ́ kí a bá wọn sọ ọmọ lóko. ṣé bí ìrọ̀lẹ́ ni wọ́n pè é. ó yàlẹ́ mi náà lẹ́nu wọ́n ní àárọ̀ làwọn fẹ́ kí ẹ wá. kí ló dé tí wọ́n ń dá ọjọ́ kásí méjì. èmi náà béèrè lọ́wọ́ wọn ń kun la wọ́n ní àwọn ò fẹ́ ní àwọn èèyàn lára àwọn fẹ́ kó jẹ́ sí pé ẹ wá jí abáwọn sọmọ lóko tó bá sì sọwọ́ ọ̀rọ̀ lẹ̀ káwọn èèyàn máa bọ̀ wá fún ìwẹ̀ jẹ̀wẹ̀ mu ti sọmọ lóko àwọn insha Allah. Anukunla. Bẹ́ẹ̀ ni anukunla. Báwo ni mo máa rí kàyéfì kan bí mo ṣe ń bọ̀? mo ṣe ń bọ̀ lọ́nà mo pàdé islamiyah pẹ̀lú ọmọkùnrin kan. sori ó wà intentional bí mi ò ṣe pé kí n tó máa bọ̀ torí pé mo fẹ́ surprise ẹ̀. ṣé bá a ṣe mo máa surprise ara wa nìyẹn no problem. ẹ wo ẹ surprise ara yín ẹ surprise ara yín ò tẹ kán àwọ so nǹkan tẹ̀ ń sọ ní ìsìn pé bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹ mú kankan wá fà wá. Ah, ó máa máa dà fún mi tẹ́ mo pé ọ̀gán máa sọ bẹ́ẹ̀. Ah. Eh, ok tá a bá ṣe báyìí nǹkan what if tí n bá gbé yín jáde nǹkan. ẹ yẹn náà nice. ẹ ṣe sọ̀rọ̀ ni. Assalamu alaikum sir. Bless you sir. Bless you. Sala jágbá wà lẹ. Àmì mo bẹ́ẹ̀ wà lẹ mi ti délé sá. Ìyẹn ló jẹ́ kí n mọ̀ yẹn pé sara wa. Àti wàá gbọ́ ọmọ ìmọ̀ọ́mù àgbà ńlẹ̀ yìí kọ́ wa máa tẹ̀lé ẹni tí ìṣẹ̀lẹ̀ sìn wa torí lọ́mọ tó jẹ́ sí wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tí ọ̀rọ̀ ẹ̀sìn yé. Ah, alhamdulilayi ó ní mọ̀ nípa rẹ̀ bó kódà àfa mi ò lè dáhùn béèrè tí wọ́n bá bí nípa ẹ̀sìn. yóò gbé àfa mi ṣubú nípa ojú ọ̀nà ẹ̀sìn nípa ọ̀rọ̀ tọ́lọ́ntàn náà Muhammad ó ṣe wá jẹ́ tó ní kí n sọ fún yín pé kẹ́ ẹ kíyèsí àárín yẹn sà ọlọ́run yóò ṣe àmọ̀nà wa o ọlọ́run jẹ́ kó ẹ̀ fún ọ̀sán. naam. naam. ó sì dá lójú pé ọ̀rọ̀ tẹ́ wọ́n sọ fún mi bó ṣe rí ẹ̀. àkùnlá ń wà rí èkó ẹ̀ mọ́kọ́dà fèmọ́ lọ́bí ǹjẹ́ kúrò tí ò ṣẹlẹ̀ fún yàn àkùnlá. naam. آمين يا الله آمين يا الله صلى الله عليه وسلم وتيمسا yes ma. àtẹni ká ṣe yín lálejò ẹni rárá. mo wà ókè ni ma. <laughs> ṣé ẹ ti pinnu pé ẹni jẹ inú wa. ah rárá òzùbẹ̀ láì rárá mà kò rí bẹ́ẹ̀ mo wà ókè ni ma. <laughs> ká tiẹ̀ sọ wípé ẹ ti lé ẹni jẹun bí èmi mọ nǹkan tí mo máa ṣe tẹ bá ti ń lọ sìn màá ní kí mọ́mì kan pààkì oúnjẹ yín kan gbé fún yín kẹ́ máa gbé lọ. <laughs> ẹ ṣé sá. ẹ pẹ̀lẹ́. Christian, máa wà pẹ̀lú yín ẹ pẹ̀lẹ́ ẹ wò ṣe rí evangelist tẹ fẹ́ bá rìnrìn àjò yìí ah! ẹ máa máa gbádùn wọn èèyàn gidi mà ni wọn he is such a nice man kì í ṣe ẹnu tó dùn bọ́lọ́hún ṣe dá wọn nìyẹn hmm. Hmm, ẹ gbádùn wọn ẹ̀wọ̀n ni a kì í mọ̀ọ́rìn mọ̀ọ́rìn kórìí má mi. Ehm, ó túmọ̀ sí pé ó ṣeé ṣe kí wọ́n ṣẹ̀yìn especially ní irú ìrìn àjò tẹ́ fẹ́ rìn yìí tó bá ṣẹ̀yìn ẹ ẹ má jẹ́ kí ọ̀nà ilé kó jìnnà sí ẹsẹ̀ yìí hmm? Yes sir. ẹ wá report wọn fún mi ẹ mọ mọ bí n ṣe máa bá wọn wí màá make sure pé phone number mọ́ mi ó wà lọ́wọ́ yín tìyín náà máa wà lọ́wọ́ wọn so that tó bá tẹ̀ jẹ́ pé nǹkan tẹ́lẹ̀ sọ fèmí ni ẹ sọ fún mọ́ mi. Hmm? ẹ pẹ̀lẹ́ Kristian máa bá yín gbé o. aminaya la aminaya. àmín Jésù. Um, ẹ ò ní ṣìṣe lágbára Ọlọ́run ẹ pẹ̀lẹ́ um, evangelist. Yes, ẹ ká wá ṣe ọkùnrin sọ́kùn ìbíṣẹ́ kíkan. Mm. ok um, excuse me. yes sir yes sir right right. all right yeah. yes. Yes. Ah ẹ kú jókòó àǹtí. ẹ sùn wọn. ṣé ó dá yín lójú wípé ẹ máa fẹ́ evangelist. bẹ́ẹ̀ ni tí aláàbá fọwọ́ sí ma. jésù àgbàdúrà wa. aláwọ̀ àmì. ṣe láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti tẹ ọlọ́run náà. Bíbélì sọ pé tí wọ́n bá ní ìgbàgbọ́ bí kóró mustadi wàá pàṣẹ fún òkè kò ṣí nìdí alẹ́ ṣí nìdí ṣẹ́rí àìní ìgbàgbọ́ ló jẹ́ ká máa sáré kiri àìgbàgbọ́ ló mú wa tójú bọ́lé kiri àìgbàgbọ́ ló yẹ ká máa wá lọ síbi tí kò sí pẹ̀lú ìgbàgbọ́ ohun gbogbo pátápátá òun ní ṣe pẹ̀lú ọlọ́run so màá fẹ́ kí ìgbàgbọ́ yìí kó dúró ṣinṣin nínú ọlọ́run ẹ ní ìgbàgbọ́ pé kíní On that note, I will bring my short exhortation to a close. I would like us to welcome and eh, àyànfẹ́ ọlọ́run ẹni tí ọlọ́run ń lò tó dẹ̀ máa lò lọ́jọ́ alẹ́ spirit filled anointed man of God please let's welcome evangelist Nathaniel. Blessing, blessing, blessing. Praise the Lord. Hallelujah. Somebody praise the living Jesus. Hallelujah. And somebody shout the big, big, big, big hallelujah. Tough times never last. But tough people do. Ṣùgbọ́n láyé òde òní àwọn tough people náà wà dà. Ohun tó máa wá jọ mí lójú ni wípé kò kí ń ṣe níta nìkan ló ti wà o. Nínú ìjọ Ọlọ́run. Ayé ti wọnú ìjọ. Ìjọ dẹ̀ ti wọnú ayé you will not be able to understand ẹ lè comprehend ẹ nígbà tí ó jẹ́ wípé àwa ta tún pera wa ló nígbàgbọ́ à nígbàgbọ́ tó ẹlòmíì ò tí ì jẹun látàárọ̀ títí di bí aago mẹ́ta táwa fi ń gbàwẹ̀ tá a fi ń wà nú olúwa a ní òun ti wà depressed òun fẹ́ para òun àwọn èèyàn wá ń commit suicide because of little challenges so where is that faith that we are talking about? ìgbàgbọ́ tá à ń sọ̀rọ̀ ń pa èyí dà. Can someone read Hebrews eleven six for me? ṣùgbọ́n. Yes. Lé àìsí ìgbàgbọ́. Láìsí ìgbàgbọ́. Kò ṣeé ṣe láti wù ú. Ẹ wo, òtítọ́ ń bẹ̀, ẹ ṣé, God bless you. Without faith, it is impossible to please God. Mm, Because he who will come to God must believe that he is and is a rewarder of them that seek him diligently. Word. Àwọn èèyàn ń wá Ọlọ́run mọ́ nìyẹn man of God àwọn èèyàn kì í wá ọlọ́run mọ́ tẹ bá ti gbé ìgbésẹ̀ díẹ̀ báyìí ó ti yá sú yín nìyẹn. o gbọ́dọ̀ wá ọlọ́run láwàárí ni wàá dúró tì í ni wàá dúró ṣinṣin ni nǹkan tó ń pè ní ìgbàgbọ́ nìyẹn ìgbàgbọ́ ni ohun tí à ń wàásù fún yín lọ́jọ́ tòní. Is there anybody that has a question? Yes. Hallelujah. ẹ sọ̀rọ̀ ìgbàgbọ́ pé kí ìgbàgbọ́ wa dúró ṣinṣin bíbélì náà ló sọ pé ìrètí pípẹ́ ó máa ń ṣe ọkàn láàrin kí lẹ fẹ́ sọ sáàrin yẹn. Hmm. Hmm. wonderful ẹ ẹ bá mi pàtẹ́wọ́ fún sísá mi. wàá jẹ́ kí ìgbàgbọ́ ẹ kó dúró ṣinṣin náà ni nítorí wípé at the end of the tunnel iná máa ń wà ìmọ́lẹ̀ máa ń wà ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ kò sì yé yín wípé òru èní nìkan ni wàá fi dúró mọ́ tílẹ̀ ọ̀la máa fi mọ̀ wá wọnú oríire ayọ̀ ẹ but tọkàn ẹ bá ti ṣáko lọ tọkàn ẹ ti wá rẹ̀wẹ̀sì tó wá nítorí pé ọlọ́run ò tètè dá ẹ lóhùn tó ò dẹ̀ mọ̀ pé ọlọ́run ti ṣetán àti dá ẹ lóhùn wàá wá fà that is how we lose it ṣẹ́rí olúkálùkù ló ní ìgbà àti àkókò tiẹ̀ there is a time and a season for everything there is a time to weep and there is a time to laugh àsìkò àti fúrúgbìn máa ń wà àsìkò tó dé sí máa kéré ẹ̀ ó ń bọ̀ so whatever you sow you will reap ohun tí mo á fẹ́ kẹ́ mọ̀ dájú ni wípé ìbẹ̀rẹ̀ báyìí kò kí ń ṣoníṣẹ́ ẹni tó bá forí tì dópin òun là ó gbàlà man of God. bless you bless you man of God mo fẹ́ buttress point yẹn the bible says my ways are not your ways. ṣe bí ọ̀run ṣe jìnnà sí ayé bẹ́ẹ̀ ni ọ̀nà ọlọ́run ṣe yàtọ̀ sí tiwa. Hmm kí ló tẹ máa ń kánjú tí ọlọ́run bá dá yín lóhùn láàárọ̀ tó dẹ̀ gba ẹ̀mí yín lọ́sàn kan hmm, ẹ wá ní ìrẹ̀wẹ̀sì mú yín ẹ má ṣe ìrẹ̀wẹ̀sì ẹ má ṣe ìrẹ̀wẹ̀sì ẹ dúró ṣinṣin nínú ọlọ́run á dẹ̀ dáwọ́ ọlọ́run lé sí ayọ̀ God bless you. God bless you man of God bá wa fún ọ látẹ̀wọ́ God bless you ẹjọ́ kéèyàn kan fún wa ní orin. That is it. يوم يفر المرء من أخيه وأمي وهبي وصاحبته وبنين السلام عليكم وعليكم السلام دادي ẹ ti sùn ni. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kan ní oúnjẹ mi lọ́kàn tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ mo ní kí n bẹ́ẹ̀ sọ kí n tó sùn. ṣé kò lè sọ. Hmm, ọ̀rọ̀ súnà ni kò sí nǹkan tó burú. mo gbọ́ pé ìwọ àti ọmọkùnrin kan ń tẹ̀léra yín ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ah Islamiyat ṣé o sì rò pé irú rẹ̀ lẹ́tọ̀ọ́ láì jẹ́ kí àwa tá a jẹ́ òbí rẹ̀ àti mọ̀lẹ́bí rẹ̀ ó mọ̀ o kì í sọmọdé ká sọ pé kò tí ì tàsìkò kí ló wá dé mo fẹ́ kí ọmọkùnrin náà kó sọ fún pé kó yọjú sí mi bí ìmọ̀ ẹni bá dáni lójú àá fi yan gan ni o ti gbọ́. ọlọ́run jẹ́ àárẹ̀ wàhálà kan sọ̀rọ̀ tó la. àṣà ti kọ́ wípé àyà yóò pa àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù bójú sájáde níbi kọ́lọ́fín wọn ìwọ àìsàn tó ń bẹ nínú àgọ́ ara yìí mo pa á láṣẹ ni mi ò dá lábàá jáde. àmì it is written. By his stripes you are healed. He sent his word and his word delivered them from all the afflictions. Mo paláṣẹ jáde. Àmín Jésù. Ó ti rí bẹ́ẹ̀ náà. Àmín. Ó ti ṣẹ bẹ́ẹ̀. Àmín. Ní orúkọ Jésù Kristi, wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Amen. Amen. Hallelujah. Hallelujah. Ẹ ṣe rí ẹ máa Okay ẹ kàn nígbàgbọ́ nu ọlọ́run ọlọ́run ti yanjú ẹ. àmín mo gbàdúrà o torí mo ti náwó náwó títí títí tí kò lọ mo gbàdúrà pé kọ́lọ́run bá mi yanjú ẹ. ẹ wo ọlọ́run ti ṣe ẹ̀yin kan observe ẹ fún bí ọ̀sẹ̀ kan tó bá ṣe rí ẹ jẹ́ kí n mọ̀ ah, màá kàn sí ọ̀dà. Ah, islamiyat ṣàlàáfíà ni ah, ọpẹ́ ní fọlọ́run ṣé kò sí tí mo rí ẹ. we need to talk ṣé kò lè ṣá. kò lè. kò lè sọ wípé kò lè ṣó ti rọ̀rọ̀ yìí dáadáa i mean ṣó fi pé dáàdi máa accept mi ṣá. Nathaniel má wọrí ṣebí dáàdi mi ni àwọn náà lè sọ pé kí n and besides mi kì í ṣọmọdé náà wọn lè wọn lè fẹ́ ọkọ fún mi so má wọrí kò sí problem ok tó bá ní kò sí problem ṣá. bí jésù ti wà láàyè tí ẹ̀mí rẹ̀ sì wà pẹ̀lú àwa ènìyàn rẹ̀ i will get back to you on it. ìrọ̀rùn ló máa já sí inṣàlá ṣé torí ẹ̀ ló ṣe wá ń bẹ̀rù ló wá káyà sókè báyìí. Ah, hmm. ọ̀rọ̀ dáàdì la pè é. o ní láti stress má wọrí. ọmọdé ò débi ẹrù lẹrù ò bá o. fọkànbalẹ̀. men of God I have good news. Ìdí tí mi ṣe tẹ̀lé yín lọ bí tó yẹ ká jọ yẹn nìyẹn. Oh, evangelism ta lọ. That's fantastic. We can't wait to hear it. Please share it. Okay. Islamiyah ti lọ pè mí olóhùn fẹ́rẹ̀ mi nígbà tí màá dé dọ́dọ̀ ẹ̀ ló bá ní à àwọn parents òun ní kò mú ọkọ wá pé kóun àtẹni táwọn jọ ń jáde káwọn jọ wá sọ́dọ̀ wọn. So they are expecting me as we speak now. Islamiyat. Islamiyat wo nìyẹn o? ìyàwó of course. bro um, Nathaniel ẹ ẹ̀ dẹ̀ fi hàn pé bóyá ó lè jẹ́ set-up when any other thing. set-up báwo our parents are super excited wọ́n in fact wọ́n èmi náà do the pé committee. So far, tẹ̀ promoting fáwọn pé mo ti ń bọ̀ okay um, in that case um, ṣe ti ṣe research lórí àwọn nǹkan tá a máa kó lọ sí ọ̀dọ̀ you know based on the religious differences ó lè náà nǹkan táwọn máa ń gbà tó bá fẹ́ lọ báyẹn àbí. oh that's true that's true eh, Boy, èmi ò fi ipò tí ìyẹ kó dé stage yẹn sìn kéèyàn kàn yọjú sí wọn for now kàn tẹ mọ bí mo ṣe rí nǹkan nǹkan bẹ́ẹ̀ so. Eh, well it's not bad in that case um, èmi um, máa suggest pé kind, involve sister yín sister tumi nínú. No? so that kó má jẹ́ all men affair àbí kí lè fi. oh very good very good very good. It's a good thing uh, the bible says whosoever find a good wife finds a good thing and obtain favour not mm. sure glory to god glory to god àlè olúwa ṣeun o olúwa ṣeun o àgbé ọ̀gá bàbá olúwa ẹ ṣé àyìn lógo bàbá olúwa olúwa ṣe o olúwa ṣe o olúwa ṣe o Agbe gbé ọ̀gá o bàbá olúwa ẹ ṣe àyìn lógo bàbá. ṣe muslim brother báwo ló ṣe fẹ́ ṣe báwo ló ṣe fẹ́ kó. ẹ ń sọ̀rọ̀ yìí dáadáa o ló dáadáa o. ṣé o ní bàjẹ́ ìtú ọmọ ni mú gbọ́dọ̀ wẹ ẹlẹ́dẹ̀ ò ní jọ rí igbó ni wọ́n pa ọ́ tó pàdé igbó náà bá ah, mú sáná sáná. mú sáná wá sùn ọ́. Hello, ladies and gentlemen hello ladies and gentlemen ẹ mọ̀mọ́ bọ́ọ̀ lè wẹ́ sí i. hello ladies and gentlemen hello ladies and gentlemen. ọ̀sìn lọ́mọ kó mu. Ah, kí ló ṣẹlẹ̀. aláyé fẹ́ rí ẹ. tala aláyé. Ah, wá kí ló ṣẹlẹ̀ ṣé mo bá ẹ sọ̀rọ̀ ni wá. ayé nọ́ọ̀mà. wá kí ló ṣẹlẹ̀ gan. Ah. tí bá gba ẹ ní etí ayé o. ṣé mo ní kó gbá wọn lóhùn lórí èyí. àwọn fẹ́ wọlé sí wọn lára ni. wọlé síta ní lára. sọ́fẹ̀ sọ́fò. gbàdá mi fún mi lọ́kọ̀. olúwa mi ń bọ́ sọ̀rọ̀ ó sì ṣe à. wá jẹ́ orí ọ̀. islamia ló ṣiṣẹ́ ẹ̀ mo ní kọ́ ọmọ wa pè ẹ̀ wá ẹ̀dẹ̀fẹ̀ sí ní ibú ọmọ yẹn. Jọláboyè jẹ́ ni ọmọ tó wá gbé ẹ yẹn ọmọ yẹn ọ̀rọ̀ anybody pé ló ń fẹ́ wọlé yẹn fẹ́ wọlé sí ẹ lára ni o àmọ́ tó lójú ọmọ tí mo nífẹ̀ẹ́ sí mi mo mọ̀ pé òun bínú sí mi ṣòye láìfi táwọn àlèfò yìí ọlọ́mọ ọmọ ìyá wa síbẹ̀ ni adúrúkẹ́ ó ti mọ̀ ké ṣebi ẹ̀kọ́ lọ́run yàn mí sílé wàá fi mọ̀ pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ láyé ọlọ́run mọ̀ ń pa ẹ̀ Abdulkabir kí ló táyé ẹ rí báyìí kí ló tó ò tiẹ̀ fẹ́ kúrò lójú kan rárá kí ló táyé ẹ rí báyìí ojú kan ni o ò tiẹ̀ fẹ́ change o ò fẹ́ yí padà rárá o kò ṣàfẹ́ wà lójú kan iná o kò ṣáà máa ṣe rádaràda yìí. Islamí àmọ́ wọn kò ń bínú wọn kò sì ń bínú sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ ká máa ṣe bá ṣe ń ṣe tẹ́lẹ̀ o máa àmàlẹ̀ àhábà ọmọ èèyàn ó máa bẹ pẹ̀lẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí ìfẹ́ tí mo ní sẹ́ mo ṣe ń lé ẹ kiri ó ti yé. ẹ ìyàwó ti bá ṣe tán ni regine àná olúwa mi ní ọdẹ yìí nǹkan bẹ́ẹ̀ sàlàáfíà ẹ̀ sá. ilé ọba fún ẹni ojú tẹ yọ. ọjọ́ tó ń fún ọ̀rẹ́ yìí jíjẹ ó fún ọ̀rẹ́ yìí mú pẹ̀lú bó sí ọ̀rẹ́ bò ó. Salam alaikum. God bless you. Ah. Bless you, sir. Ah. Bless you. Bless you, Bless. you. Bless you. Bless you. Blessings of the Lord be you. Bless you. Hope it's not stressful to locate here. No, not mm-hmm. eh, salam alaikum. Wa salam. Come on.

kẹ́ ẹ tó mọ ọgọ́ lẹ́sẹ̀ ògiri. Um, dadi ẹ jẹ́ kí n sọ wípé bí ọgbọ́n ọmọdé wa ṣe mọ wọn la ṣe hùwà yẹn mi wà láwíjàre kankan ju pé kí n ṣáà bẹ̀yìn pé kẹ́ ẹ má bínú sí wa ẹ má bínú dadi. ọmọ ìlú wo ni ẹ. ìlú awẹ́ ni. nípínlẹ̀ ọ̀yọ́. Ah, àwọn awẹ́ wọn dẹ̀ ní làákàyè ju okun tó ṣe é lọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn lọ́gbọ́n kí ni orúkọ ẹ. Nathaniel ni dáadé. ẹ kí ló pé. Nathaniel Ọlájíire. Carefully, káfíìrì nínú ilé mi imam. Allah Akbar Allah Akbar. Nathaniel. Ah mo ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo nìkan ní kí islam yà àti kó mú ẹ wá kí n lè rí ẹ fúnra mi Allahu akbar. Allahu akbar. kèfèrí inú ilé mi imam. Allahu akbar. islam yà àti ṣé ìgbékúgbé tó wá gbé bá mi lérè kèfèrí inú ilé mi imam. dìde dìde dìde. dìde. ẹ kí lẹ́yìn ń ṣe má bínú sá iṣẹ́ náà ní ọgbọ́n ọmọdé tèmi sá má bínú sá ṣe rí ẹ má bínú sí wa ẹ jọ̀ọ́ ẹ wa ṣe in the book of Amos chapter three verse three the Bible says can two work together except they agree ǹjẹ́ èèyàn méjì alẹ́ rìn láṣẹ pé ìmọ̀ wọn ṣọ̀kan dádì ìfẹ́ là kọjá ohun gbogbo ẹ jẹ́ ká fún ìfẹ́ láàyè kó ṣe àkójá gbogbo tó wà lẹ́yìn bọ́rọ̀ fẹ́ wọn lọ ẹ jọ sá hmm? bẹ́ẹ̀ sá. kèfèrí nínú ilé mi láti wáá fẹ́ ọmọ mi àbí. everywhere lọ́dọ̀ tí àbí lọ́dọ̀ tí. everywhere. lọ́sẹ̀ yín káfíìrì àti lọ́dọ̀. ẹ jẹ́ kí n gbọ́ ẹ jẹ́ nítorí ọ̀rọ̀ fún yín. ẹ gbọ́ o lẹ́yìn tòní ẹ má jẹ́ ń gbọ́ pẹ́rẹ́sẹ̀ inú ilé mi mọ́ àti ní gbogbo àgbègbè mo ń wọlé lọ́sìn tí n bá jáde báyìí nítorí yín ẹ faramọ́. wàláhì ò tí ì rọkàn. islamia dúró náà kí ló lérò pé ò ń ṣe náà kí ló ń gbé tó ń gbin ah, ó fi làákàyè sí nǹkan tó ń ṣe rárá o níwọ̀ ọmọ tá a bí nílé islam tá a tọ́ lọ́nà islam tó o lẹ́sìn tó o tún mọ̀ ọ́ gbogbo tó wà lọ fún madrasat kí ló wúlò fún. ah ah ah wọn ní lákùndé ní kò wọlé yẹdín kí ẹ̀sìn tí wọ́n máa jẹ́ tiwọn kí tiwa máa jẹ́ tiwa kí ló wáá dé tí wọ́n fẹ́ máa farun wájú pọ̀ mọ́ ti pàkọ́ tó fẹ́ máa kó mi ẹ̀kú dà sílé ẹyẹ. ṣé tó bá ti wá fẹ́ ṣé wọn ló fẹ́ sọ di mùsùlùmí àbó ló fẹ́ sọ di kìrìyó tó bá fẹ́. ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ ọwọ́ ta ló ti bá èmi ẹni ọlọ́run tí wọ́n pọ́n lé ẹ́ ṣé irú ọmọ tèmi lọ́wọ́ ayẹ kí wọ́n bá ń di ìbàjẹ́ ìwọ tọ́lọ́run ti fọ̀nà mọ̀ tó wá ń ṣe rádaràda tó wá ń bẹ́ kiri tó ń bẹ́ kiri ẹ lóna ṣé ẹ kì í bára yín sọ̀rọ̀ ni ẹ kàn jọ ń rìn ẹ bára yín sọ̀rọ̀ èmi ò tiẹ̀ lọ jìnnà látàsìkò yìí lọ ń gbọ́dọ̀ rí wà àtọmọkùnrin ẹ mọ́ bíbẹ́ ẹ̀kọ́ máa kó ẹ lọ́mọ ẹ ń sì gé gbogbo. àwọn sọ bẹ́ẹ̀ you go understand me now. Eh? wọ́n máa tara bàbá ẹ̀ ṣe lọ́rùn ọlọ́run máa gégùn fún ẹ o fẹ́ torí ọkùnrin gba ègún. I sọ bẹ́ẹ̀ láì ọlọ́run ò ní jẹ́ kí n rírú ẹ̀ mo dẹ̀ bẹ́ gbàdúrà ò ní rírú ẹ̀ lágbára ọlọ́run. tẹ̀mí nìyẹn ṣé orí kan tó ṣé orí nǹkan tó dálẹ̀ ṣé o pé gbogbo nǹkan tá à ń sọ fún ẹ lélẹ̀ èmi ò fẹ́ wàhálà o ṣé o ti rí nǹkan tó sọ sìn àbẹ̀ sọ̀rọ̀ àbẹ̀ sọ̀rọ̀ ṣé àbẹ̀ sọ̀rọ̀ èmi àti Sophia try now wọ́n náà gbọ́ nǹkan tó ń sọ ipe bóyá àbára wa sọ tọrọ. ó yẹ kí gbogbo yín understand me now. understand kí ni. láti dẹ́mọ̀ ọ̀rọ̀ ètò asọ́ asọ́ ká lọ bẹ̀yẹn kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ look at what we went through we were humiliated we were dehumanized ah, ah that's wrong now a sọ fún yín náà. a sọ náà a sọ a sọ a pariwo ẹ sọ pé ẹ̀yin àti lady yẹn ẹ love ara yín ẹ understand ara yín everything wà okay ká má wọrí. Hmm? brethren ẹ má bínú èmi náà mọ ọ̀ka tó kù ń bi wípé johnny yẹn ò lè fi tààràtàrà easy but ìgbà tèmi àti islamiat sọ ó sọ pé àwọn ti jọ yanjú ọ̀rọ̀ yẹn òun ló ní ká máa bọ̀ pé kò sí wàhálà rárá. ṣé o máa sọ fún mi problem máa wà ni ṣé o máa sọ fún problem máa wà kí ló ṣe ń tẹ̀ ń ṣe aṣá ń kọ́ yẹn parẹ́ à ń kọ́ yẹn parẹ́ land right and àbí báwo a ní tẹ̀sí wrong ẹ wo let me be candid with you adákẹ́ jókòó kẹ́ túnra ní palóró tó wà lẹ́yìn o lọ bẹ́ẹ̀ ṣe ro ah wisdom is profitable to the right. Yes, man of god ìmọ̀ràn tèmi fún yín ni pé kẹ́ ẹ jáwọ́ kúrò lápọ́n tí ó yọ kẹ́ ẹ gbómi ẹ̀ lákàánà stop wasting your time over this lady. what is the truth. Ah, jù bẹ́ẹ̀ lọ. ṣẹ́rí ọlọ́run tó ní kí èmi àti islamiyat ká pàdé ó mọ ètò tó ń tò mo dẹ̀ nígbàgbọ́ wípé ọlọ́run ló máa kọ́ àmọ̀ọ́ṣe a máa rìnrìn ọlọ́run máa kọ́ àmọ̀ọ́ṣe. ọlọ́run bá ṣe ń kọ́ yín mọ̀ ṣe tó ń fi yín sí ìlànà yìí èmi àwa lọ́nà lé mi ṣe gbọ́ ẹ ṣe. ẹ bí mi dání jàjà. ẹ dúró náà ṣáwa ní pray kẹ́ máa lọ ni ẹ jẹ́ ṣàdúrà. Ah. Hmm. ní orúkọ jésù. àmín. Ah, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Ọlọ́jọ́ mi kan ló bá sọ pé mo fi dúpẹ́. Eruku àwọn àgbà amòrè ọlọ́run àwọn àgbà ìdá ọlọ́run. Hmm. Yé Olúwa mi ò sà, n kò ní sẹ̀mí ẹ̀ fún mi, àkọ́kọ́ lè ti a. Aláka. Òòsàwọ̀ ọ̀nà ọ̀gá mi kan gbogbo àdúgbò ìkan olórí ìtọ̀dọ̀ tiwa ẹni àbá tiwa tábàrábà tábàárí ọ òòsà àwọn ọ̀rẹ́ èèyàn ó pọ̀ ọ̀gá mi mo gbé tán fún ọ o. alákà kí ló hápùn kí ló ṣẹlẹ̀ gbé mi débẹ̀. ibi tí mo fẹ́ gbé yín dèwọ̀ ṣe bí ire o kìí ṣe ibi tó láyọ̀ rárá yìí tí mo bá gbòòrò òde o. ọ̀gá mi bí n ṣe ń bọ̀ tí mo ní kí n wọnú àbẹ́tẹ̀wá kémìnà tiẹ̀ wá jókòó sí bẹ́sì kí n wá gbé tó dáa lura mo bá ra àwọn ọmọ kan tó ń jẹ́rù lẹ̀ láti inú kọ̀tẹ́rà mi náà bó o lẹ ṣe ṣe wọn bá ní bíi kí ni òmò níṣẹ́ ti rá láyé wọn níta láláyé ṣé ẹ ti wọ́n làwọn ò mọ̀ sàmúlẹ̀ ah, ẹ̀ tún mọ̀yàn mọ́ ń lé yín o ẹ̀ délé báyìí gbogbo àwọn tó tọ́ yín dàgbò ti kú nu wọ́n bá ní kí ló ṣẹlẹ̀ mọ́ ni à jẹ́ wá gbé fún yín àlàyé ṣé wọn ò ní mówó wá ni wọ́n sì ń dẹ́rù lẹ́nu kọ̀ńténà kí ṣe kọ̀ńténà kan. alákan ta ló tó gbéná wojú ẹkùn mi láì ṣàwo. ẹ mọ. mọ́tò fẹ́ pa wọ́n ni. wọ́n fẹ́ ṣòfò ni. ta ló wa mọ́tò yẹn wọlé ọlọ́fẹ́ bá tiwọn jẹ́ ni. ta ló ní jù wọn wá. ìhùn yíyùn náà. àyàn mo ní mo tẹ́ ń gbòmíràn ni. àdó ah, bá wa àsun lákọ́ làwọn àbí ìbọn ọlọ́run bá ń gbọ́ àlàyé bóyá máa jẹ́ nìyẹn náà wà á ta ló fẹ́ jòkun lówó náà wọ́n dé price ogun àbí ogun fẹ́ strike wọn ni tábàtẹ̀ wá price àwa àwọn àpàdà strike wọn ni náà àlàyé ìwọ pàṣẹ bá wa káwọn lọ bá bẹ jẹ ká lọ bá nǹkan tẹ. àdá tí mo mú fẹ láàárọ̀ yìí. ah mo save guide yẹn wà nù abẹ tẹ. Nígbà tá Now, ó ní iná láhà tọ̀ yíbọn láàyè kìbálò ilá tọ̀ yíbà. Ọlọ́run ò ní gba nǹkan míì lọ́wọ́ ẹ̀ àfi nǹkan tó mọ́. Ó ní ẹ̀sìn tó ń wòye ẹ̀sìn wa ẹ̀sìn tó mọ́ ni. Dájúdájú Ọlọ́run ọba ò ní ṣe kíni kò ní gba nǹkan míì lọ́wọ́ wa àfi nǹkan tó ṣe kíni àfi our muslim ló gbà wá so islam nooru ala noori so you need to look good looking fine kọ́ rí ẹ pé áá ah, ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ nǹkan tí ẹ̀sìn wa gbà nìyẹn o ẹ̀sìn wa ò gbà pé kí ọ̀wá máa dọ̀tí kó máa rùn pàkiri kó wá ní òun ṣe ẹ̀sìn kò ń ṣe tiwa mo rò pé gẹ́ẹ̀tì mi. wa alaikum assalam naam. bí mo ṣe wà ń bí ìfẹ́nú àwọn òbí mi ni àmọ́ èmi wá ń rò pé tí mo bá ṣe tán tí mo gba certificate iṣẹ́ òun fẹ́ máa fi ṣe. ẹ ẹ o mí pé eléyìí tó ń ṣe kò ń ṣe nǹkan tó wá látinú ẹ. bẹ́ẹ̀ ni àwọn òbí mi fẹ́ kí n dà fà èmi ò dẹ̀ fẹ́. ṣé o rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò ń ṣe pódìbà tó bá di àfáà táwọn èèyàn wá bá pé àfa ẹ̀jọ̀ kìnìún kan mọ̀ nínú internationally àwọn nǹkan kan wà tó jẹ́ pé tí wọ́n gan bá wò when you get to the bank wọ́n máa need the translator compulsorily fáwọn kankan tó bá dé àwọn companies yẹn bó ṣe wà yẹn kò síbi tó tó ti need the translator wájib mi náà lè wá àdìbàdẹ́ pé ìwọ gan tó bá débẹ̀ sórí àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń kọ́rú ẹ̀kọ́ tó ń kọ́ yìí tó bá wò ó tó bá wò àwọn òbí ẹ̀ má wò wọ́n níwò pé báwo ni náà ṣe ni màmá ṣe oore náà ṣe o torí tó bá lọ sílùú àwọn Arab tó bá rí àwọn èèyàn tí wọ́n jẹ́ ambassador níbẹ̀ yẹn tí wọ́n mọ tí wọ́n kọ́ ẹ̀kọ́ ìmọ̀ yìí tí wọ́n tá à ń pè ní mínísítà aṣojú ìlú kan kò sí nǹkan tó lè ṣe tán bá ti dọ́dọ̀ wọn wọn ò ti ṣe nǹkan kan bílíọ̀níà ni wọn o are you getting my point now kò ń ṣe gbódìbà tó bá ṣe tó bá dé eh, radio station wọ́n need ẹ̀ wọ́n need translator kò ń ṣe ìmọ̀ kan tó jobless kò ń ṣe ìmọ̀ tó useless nǹkan tó yẹ pé tó bá ti mọ̀ ni wọ́n gan àwòbẹ́ tó bá rí àwọn tó ń ṣe when you get to them you will be convinced come on pé á ah, dúró kí làwọn eléyìí ṣe báwọn náà ṣe how come so nǹkan tó kàn nídìí sìn má lose focus determination tó ń bá lọ tó ti gbé ẹ síbẹ̀ yẹn just continue láti máa lẹ́nu kó dẹ̀ kó mọ nǹkan tó ń ṣe look at me lecturer ni me so at least àwa náà tọrọ jẹ náà come on jam your hands together for me god bless you guys so surely in anything to bá ṣe just be focused serious with it mọ ọlọ́run ẹ̀ dáadáa tó bá ti mọ ọlọ́run ẹ̀ tó dẹ̀ mọ nǹkan tó ń ṣe come on when it is time the whole world will celebrate you. ẹ ó dàbí pé mo rí bóyá islamiyàn wálé ni so tó bá ti dé ẹ bá mi sọ fún pé kó wá rí mi lọ́fíìsì ẹ ti gbọ́. see you guys later. start. islamiyà. No. wakodoro buka. ألا تعبدوا إلا هي وبالوالدي إحسانا أما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما كذلك يا أستاذ جدا والله ṣùgbọ́n àwọn ni wọn gbọ́rọ̀ mi yé kó dẹ́ ṣe pé mo hùwà kan tí mo fi tàbùkù wọn tábà ní mo ṣẹ̀ sí ọlọ́run. eléyìí tó wá ń ṣe nǹkan. salamu alaikum. wa alaikum salam wa rahmatulahi ta'ala wa katu. anakumullah. sórí pé alétílápá ni ìwọ ọmọdé yìí kí ló dé tó wá sí wá sí NADCAT. mo sì ń kọ́ sọ. mo ti mọ̀ pé ò ní wá mo ti rí ṣèṣì rẹ nígbà tí mò ń lọ àti bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ mo mọ̀ pé tinú ẹ̀ ló ṣe bí o ò bá sọ ara rẹ ó sì kàn dé nínú ọyọ. anakumọlọ ẹ dáhùn mo fani màmá mo fi bẹ̀ yín ọmọ yín náà ni ẹ má bínú sí nítorí Ọlọ́run sáà ah àfà O bínú sí i àyàfi tó bá ṣe fẹ́ inú mi ní fi ní bínú sí i ọ̀dà ṣe ẹ̀yin ti níyàwó. <laughs> masha allah ti níyàwó sa. irú ẹ̀sìn wo ni ẹ̀sìn tó ń sìn. ah <laughs> anakumula eh, eh, eh, inna dina indalahi alislam masha allah. alhamdulilah alhamdulilah ara ẹ̀ rẹ̀ o n tí mo sọ fún ọmọ mi rèé pé kó lọ mú èèyàn tó ń sin ẹ̀sìn tá à ń sìn tágbọ̀ yé ẹ̀sìn yé kó lọ mú wá fún mi lọ́kọ ọlọ́gbé káfíìrì wá bá mi pé nù fẹ́ fi sọ <laughs> tó bá tiẹ̀ yẹ pé ruyin báyìí ló bá lọ mú wá ni inú mi ìbá dùn ó kọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó o bá lónìí gbọ́ tèmi ẹnu ẹ̀ lájọ wa. ẹ má bínú torí ọlọ́mùfà náà mọ̀ ọmọbìnrin ẹ má bínú tó àràkùnmọ̀lọ́ àràkùnmọ̀lọ́ islamiyà kí ló dé tó ń ṣe báyìí. sábàbù lójú díka èrè bàbá tó bí ọ nìyí ẹ̀sìn bàbá wájib minali wajibat àgbàfà ìmáàmù lìjàmẹ́à tó jẹ́ ìmáàmù àfà àgbà tó wá lọ ó fẹ́ lọ lọ́kọ nínú ìran mi kó kó làlàlà ẹ̀sìn bàbá wájib minal wajibat. òkùnkùn ńlá ló bẹ̀rẹ̀ ṣẹ̀dá ayé ṣùgbọ́n ìmọ́lẹ̀ ńlá ló padà kẹ́yìn ẹ̀ mo nígbàgbọ́ pé ọ̀nà wà ní ìrìn àjò yìí bọ̀tí kò ti wá fẹ́ padà di igbó mọ́ mi lọ́wọ́ báyìí olúwa kí ni mo fẹ́ ṣe báyìí. Yes, coming. in. Ah, Islamiyat. What are you doing here? Olùyèjé. mo ní kí wọ́n apologize fún nǹkan tí àwọn parents mi ṣe fún wa àtàwọn ọ̀rẹ́ lọ́jọ́ tẹ́ wá ni má bínú sí mi jọ ọlá ìfẹ́ tó wà láàrin àwa méjèèjì má bínú. mi ò lè bínú náà nítorí pé mo mọ̀ pé kò ń ṣe fault ah, but ṣé torí ẹ̀ nìwọ náà ṣe wá gbé kọ́ mo pé pé ò gbé kọ́ ọ rárá o bẹ́ẹ̀ ṣe kúrò lọ́dọ̀ wa lọ́jọ́ yẹn náà ti gba fóònù lọ́wọ́ mi sóò mi lè mọ̀ tó bá ń pè. ok so báwo wá ní sin kí ni dáàdi sọ báyìí. bákan náà ṣe ni o wọ́n sì yarí ni o mo nígbàgbọ́ pé ọlọ́run bá kó sí wọn nínú. àmì ah, sẹ́ o ṣe ti da báyìí o ti da báyìí ẹ máa báyìí ẹ máa báyìí ẹ máa báyìí ẹ máa báyìí ẹ máa báyìí ẹ wọ ẹ nọ wọn dada ẹ nọ dada a kọ fún dada ẹ nọ dada ẹ nọ dada nọ dada aláàjì dúró de. aláì ṣòro tẹ́mi gbà ẹ̀ lásán ó ti fi ránṣẹ́ pé pàápàá kan wọ́n máa gbé lé lásán tó máa gbé sọ́nù ojú yà á yà á ṣáná ojú bàbá tí ọ wà tànlẹ̀ pẹ̀lẹ́ ọwọ́ sọ ọlẹ́rù kò sí wàhálà. omi tẹ́yìn bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí mọ ṣàkóbá yìí ẹ̀ ṣàmọ̀ ṣe bí ìgbà tó ẹ pé yìí nìkan lọ́lọ́run dáyé fún ni tọ́ọ̀ bá lọ gbìyànjú kọ́ lọ rí wọ́n lé kan sí nǹkan sí ọ̀la àwọn ọmọ tí ń bẹ́ ta ní ìsìn inú wọn ò dùn sí nǹkan tí ń bẹ́ lẹ̀ wọ́n kàn gba ogun tó gbé sọ́run náà pọ́nmọ́ ta ni wọ́n ó nà sí làwọn gbogbo tó ní wọ́n gbà tán. má má dá lóhùn àlàyé òyìnbó yọ̀ ni ṣé o mọ̀ pé toge tìkà làwọn fi ń bẹ́ṣù hmm. rìn o wá fẹ́ bẹ́ṣù yẹn rìn o wà níkà brọ́dà mi wà á pẹ́ ń bẹ̀ ah, o kò yí àbí mo ti gbọ́ o dẹ́rù ah, wà olúwa mi kí ló ṣẹlẹ̀ látàárọ̀ àwọn ọmọ ti ń sọ̀rọ̀ ń a ti ń sọ̀rọ̀ sọ̀rọ̀ bàbá kí ló ṣẹlẹ̀ múdù tẹ wà yóò dà. mo ti máa ń sun mi lọ́rọ̀ aláyé. mo fẹ́ ní mọ́ra aláyé kí ló ṣẹlẹ̀ ẹ já mọ̀. a máa sọ̀rọ̀ ńgbà mi ẹ máa dákẹ́ ẹ ní gbé adé ẹ ẹ roku. ẹ aláyé nǹkan tó ń ṣó nǹkan ló ń ṣó ṣùpá mi. wọ́n yàtọ̀. bàbá máa mú fọ́n bù gan ìmáàmù ọlọ́run. Ah, kí ló ń ṣe. bàbá ìmáàmù. bóyá ẹ believe pé bọ̀bọ̀ tó ń tẹ̀lé ìsìlámíà ẹ̀ ṣe ni bàbá máa mú àwọn ọmọ léèké o kọlọ káàbọ̀ ẹ̀ mọ́lé wọn jọ ń jà wọn ń dọ̀tí aṣọ ara wọn yaṣọ mọ́ra wọn lọ́rùn níṣẹ́ tó yẹ kó gbé fáwa èmi nìkan lásán ti bá ń bọ̀ bọ́n ẹ̀ ti bá gbàǹblò lọ́kàn bọ́bọ́n ẹ̀ máa kú straight mo tún wá rò pé kó má jẹ́ pé torí bàbá àmàmù ọ̀nà tó fẹ́ kí n tọ̀ kọ́ ni mo tọ̀ lọ́n ṣe rò pé mi ò kí n ṣọmọ àwọn ọmọ àbí kí fíù. ah ètò ṣe wọn ò dáa ètò ṣe wọn ò dáa ah, ṣèbáwọn náà kọ àgbà táwọn lọ́dọ̀ wọn pé iná sáyà kó là sáta ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí bọ́lá wọn ṣe dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni báyìí ṣe máa ṣe gbèsè ayé wa kódà iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láàmú fi gbogbo tá a bá kọ́ sí ẹ eh, mọ́kánà lè mú mi nínà lè yẹ fi gbogbo kábàtà àbí bò ní ọ̀gá wa kì í ṣe bá ṣe kọ́ àjọ náà lọ́ọ̀nù ni. Eh, eh. ṣé táwọn ń ṣe táwọn ń ṣe yìí ẹ túrò báyìí ẹ̀wọ̀n tó ṣe tún mi jù irú ọmọ ẹ bẹ́ẹ̀ ṣe jọ wà láti kékeré ẹ mọ ọmọ ẹ ojú ẹ lè ti wà ń bomi aláyé ẹyin náà gbójú bẹ ẹ fọmọ yẹn lẹ aláyé. rárá o káláyé gbójú bẹ bó ni a mójú ọmọ wọn a sì dájú ẹ̀kọ́ aláyé padà àwọn méje bá lẹ́pọ̀. wà á wo ẹ̀mí tí wọ́n sọ yẹn ẹ̀mí yẹn ò dáa ẹ̀mí tí ò dáa ni wà á obìnrin pọ̀ síríìtì kí ló ṣe ẹ̀ mo lè bá láyé kó twenty kí n máa kó ten lẹ́nìwẹ̀ ẹ̀hún tó bá ti nídìí èwo ni kó máa ránjú mọ́ ẹ̀yọ kan kó dáa. àkọ́kọ́ tiẹ̀ ń yé mi lẹ́nu ara ẹ̀ ah kí ni bọ̀bọ̀ yẹn gan wá dọ́dọ̀ x yìí ṣé wọ́n máa ń pìtàn ajá kan lè mọ́ mú ni kò yé mi rárá o lórí burúkú ni bọ̀bọ̀ yẹn náà. nǹkan tí mo rò nísìnyí ni pé kí lẹ fi ìpalẹ̀ ṣe fún bọ̀bọ̀ yẹn. yọ̀dà fún yín. ala ibi tí mo ronú pé kẹ́ ẹ lọ látẹ̀ ẹ̀ka kẹ̀kẹ́ bí mẹ́nu ẹyẹ nìṣó wájú ẹjá wo tẹ̀lé ẹjá lọ bà nǹkan jẹ́ sí wọn lọ́rùn gbàtà bá fi pa tó èèyàn torí mi fẹ́ bó tiẹ̀ jẹ́ mẹ́rin bàbá ọkọ pa kọ́kọ́ dọ̀rọ̀ kóòtù ká ní kí bàbá ìmọ̀mù kan máa yanjú ọ̀rọ̀ wa. àlàyé ẹ wo bí owó tèmi máa yàtọ̀ sí mi tó ń sọ àlàyé kọ̀fẹ́ mi ní ọ̀dà jẹ́ kí n ju ẹyọ kan sí agboolé wọn kí ariwo dẹ̀ sọ mbẹ̀ èmi ò ní ìdìjú yẹn lọ ẹyọ kan péré ni bàbá. àlàyé ẹ lọ pé ha lakọ lè mi wá ní lakọ ni mo wà. Ah. kí ló ṣe yín ni àpá ah, ó ló máa ń sọ ó yà ẹ ẹ jà lọ. ah ló sọ kí ló sọ. ibo lẹ ń lọ kí ló ń ṣí ẹ ọ̀rọ̀ tọmọ ẹ sọ la máa tẹ̀lé. ẹ kí ló wí. ọ̀rọ̀ ọlọ́pọ̀lọ́ ló sọ. aláyé kí ló sọ. jẹ ẹ ká sí bàbá yẹn lẹ. ká gbàgbé ẹ. bàmí ṣe eléyìí wa lọ wájú Sofiat Sofiat kí ló ṣe tó ń sùn báyìí kí ló tó ń sùn báyìí tí gbogbo ọwọ́ ẹ̀ ti funfun yìí ṣe èdèpò ti lóyún ọmọ yìí. ṣé mi ò lè sùn ni ṣé wo kì í sùn. ojú ẹ. kí ló ṣojú mi. Hmm. ojú mi funfun ọwọ́ mi funfun. ṣé ọ̀rọ̀ owó ẹ bó ṣe funfun ni. ẹ bóyá mo ní ìdí blood tonic irú ọ̀rọ̀ mi. Ah, blood tonic. mo ti fẹ́ rún mo ti gbọ́ mo ṣáà ti sọ tèmi ṣáà já lọ. kí o ti ṣe tán. mo ti ṣe tán. ọlọ́run ló kún ọdún tó rọrùn lọ́dún. ẹ pẹ̀lẹ́ ìgbà tí mo gbọ́ pé bàbá ẹ sísítà tí ẹ ń bá jáde wọ́n kó àwọn èèyàn àwọn jàǹdùkú wá náà yín oríṣiríṣi èèyàn mo ní kí ló dé kí ló le tó bẹ́ẹ̀ ẹ́. Eh? àmọ́ ẹ̀yin náà kí ló dé tẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ́ wọ́n lọ́mọ chief imam lẹ́ni tẹ́ lọ bá kí kí ló dé kí lẹ̀ ń wá ìgbà tẹ́ lè wá sínú ìjọ kẹ́ ẹ wá ẹni tó jẹ́ pé ẹ̀yin pẹ̀lú ìmọ̀ ẹ̀ á nínú Kristi láti fi ṣaya ẹ ṣe bẹ́ẹ̀ I mean in the church uh, there are so many single sisters tó ẹ pé wọ́n níṣẹ́ lọ́wọ́ wọ́n responsible wọ́n wọ́n wọ́n wọ́n dùn wò wọ́n ẹ̀ tẹ́ ẹ̀rí kan mú bẹ́ẹ̀ yẹn. Why wá ìtẹ́ ń ṣe ń wá wàhálà báyìí. dadi eh? dadi ah. kò lè wá rí bẹ́ẹ̀. báwo ló ṣe rí báwo ló ṣe rí evangelist. dadi tẹ bá rántí èrò ọkàn tẹ́lẹ̀ rí tẹ pè mí tẹ̀yìn ṣàlàyé fún mi níwájú church ń gbà kan. amúrí ìran kan mọ́júmọ́ ò ṣàrọ̀ bàbá ṣì á ah, olúwa ó ní kí ó nínú ọ̀rọ̀ ń bá ẹ̀kọ́ nílọ láìṣẹ́ àti pé ègbé ni fún ẹni tó wí nígbà tí olúwa mi kò wí. evangelist dadi mo gbàdúrà lẹ́yìn ìran yìí a sì fi ohun gbogbo hàn mí kedere hallelujah a jẹ́ kó yé mi pé láìpẹ́ láì jìnnà òun ọlọ́run á fi egungun ìhà yín òun á fi hàn yín ẹni tẹ́ máa fi ṣe aya fi hàn yẹn ṣe alábàápàdé ẹ ẹ wò sà ṣe rí ẹni tá à ń sọ yìí kábíyèsí tí ẹ bá fẹ́ ìgbéyàwó yẹn á ní ọlá á ní ògo á kún fún ìbùkún evangelist Daddy ẹni tá à ń sọ yìí ò ní ẹni tí a sọ wípé kẹ́ ẹ fẹ́ bí aya hmm. tí ẹ bá ṣe alábàápàdé ẹ tẹ́ fẹ́ bí aya. Ah. Ah. ó ní ìgbéyàwó yẹn á lọ́lá á ní ògo ẹ ò ní fi ìṣẹ́jú kan báyìí tọrọ ohunkóhun oh yes it's a union the almighty will bless ṣẹ́gun àpapọ̀ ṣèbò ohun olúwa ló sọ bẹ́ẹ̀ kì í ṣe ohun èèyàn àdúrà kọ́ ìran ni hmm. evangelist. Daddy ṣe rí ìwé mímọ́ sọ wípé èmi ó ṣàánú fún ẹ tẹ́mi ó ṣàánú fún àwọn ọmọ kan wà àwọn ọmọ tó special àwọn ọmọ ológo tí olúwa ti ṣàánú fún látòkè wá òun ló máa jáde láàrin ìgbéyàwó ẹ̀yin méjèèjì hmm. ẹ̀yin nìkan ò lè dàbí ẹni tá à ń sọ yìí nìkan ò lè dàbí ṣùgbọ́n ẹ̀yin méjèèjì olúwa fi ìbùkún sí fún yín láti bí ọmọ tí kò ní tàràkà Ah! ṣáírà pàṣípò ẹ̀mí ọlọ́run sọ fún mi wípé ogún ẹ̀yin bàbá ti yá àwọn ọmọ tó ń bọ̀ yòókù wọn á jù bẹ́ẹ̀ lọ èyí kì í ṣe àdúrà ìran ni ìran olúwa elédùnmarè ni mo mọ̀ pé ẹ fẹ́ bí mi léèrè pé báwo ni màá ṣe wá mọ̀ tí màá ṣe alábàápàdé ẹ̀. sir ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ máa pàdé ẹni yìí ní ọjọ́ kan ṣoṣo three times yíyá ṣáírà pàpà ṣe o. Eh, eh, dadi yes sir. ẹ má bínú sá. yes sir. nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ fún mi ni wípé tí n bá pàdé ẹni yẹn ẹ̀ẹ̀mẹ́ta eh, ọ̀tọ̀ọ̀tọ̀ la máa pàdé oh, ní ọjọ́ kan ṣoṣo. oh yes three times tẹ́ bá ti rí ẹni yẹn ẹ̀mí ọlọ́run tó ń gbénu yẹn sọ pé yes this is the person ẹ̀yin náà gbàdúrà nǹkan tó kù lẹ́yìn ẹ̀ olúwa ṣe fún yín amen ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ah! ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa ẹ̀mí mímọ́. two hundred lẹ́yìn náà tún mú wá owó ńlá ńlá lélẹ́ fẹ́ wá ṣe lọ. wọ́n kílẹ̀ pé hundred naira lówó yín hundred naira máa fún yín. ẹ bá ti máa rìn bọ̀ ńgbà tẹ́ mọ̀ pé kò jìnnà ah, ah, fifty naira bí báwo. three fifty ni change tọ̀dọ̀ mi. mo mọ ti yín jàre gentleman ọ̀nkú ẹ fún mi ní change tẹ́ bá ní change. Ah, ẹ ti gbólóhùn mi ti ara olúwẹ̀ kàn ń wówó láàárọ̀ ẹ̀ níṣà bololúwẹ̀ fẹ́ máa wá ṣéǹjì lọ́sìn èló lẹ pé owó yín. three fifty ni change tọ̀dọ̀ mi. ẹ ọlọ́run ti ṣe nìyẹn ẹ gbà mo so yín pọ̀ nìyẹn ẹ bá mi fún wọn change tiwọn one fifty lówó wọn ẹ̀yin three fifty owó tí yín ló pọ̀ jù so mo so yín pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìgbéyàwó ìgbéyàwó ojú mi ò tẹ́ ìmọ̀ ọkọ̀ mo so yín pọ̀ lẹ́rìí yẹn kó máa lọ bẹ́ẹ̀ àwọn pípù yóò ní bẹ̀rù ọlọ́run lọ́kàn. ṣé wàá sún wa báyìí bíbọ̀ la fẹ́ máa wá chẹ́ǹjì lọ báyìí. ojú rẹ̀ ń kán mi o. ẹ mọ̀ bóyá kẹ́ mu wá kí n wo bóyá mo lè rí ìkọ̀rà ní ìsàlẹ̀ ń bẹ̀ yẹn. mi ò rí àmà lè dúró ẹ̀yin ẹ máa lọ tí yẹn máa. kú a máa rí ìkọ̀rà ń bẹ̀ yẹn máa gba chẹ́ǹjì yẹn mi náà máa gba tèmi. ẹ má wọrí ẹ ká sọ ọ. ṣé mọ́ọ̀tì wà mà. ah mọ́ọ̀tì wà. ṣó tutù. ó tutù dáadáa mélòó lẹ fẹ́. ẹ ọkọ mà. ok. ẹ káàsán ẹ káàsán madam. ẹ káàsán sáà. ẹ jọ ṣómi tútù wa. ó wà mò ń bọ̀ ẹ ah uncle ẹ káàsán. ah sister ẹ káàsán ṣé wà ókè. mo wà ókè ṣé ẹ kọ. Ah, ọlọ́run ló lọ pẹ́ lọ́dọ̀ ṣàdúgbò ilẹ̀ ń gbé ni. not really but kò jìnnà púpọ̀. ok. àǹtí. má tẹ̀yìn nù. wọ́n fún mi ní omi. bottle water mélòó lẹ fẹ́. ẹ̀yin brọ́dà mi ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà. The Bible says in John 3:16, For God so loved the world that he gave his only begotten Son, that whosoever believeth in him shall not perish, but have everlasting life. Gbogbo ọtí mímu, sìgá fífà, àgbèrè, panṣágà, ìrédè òru, ẹ ìbọrìṣà, gbogbo orú àwọn nǹkan báyọ̀ ọlọ́run ò fẹ́ràn ẹ̀. Kò kí múnú ọlọ́run dùn paradise wà ìyẹn ilé ológo ọ̀run àpáàdì náà dẹ̀ wà tí pé bá wa lọ dún báyìí níbo lẹ fẹ́ parí ìrìn àjò yín sí. ilé bàbá aláku mọ́mí ẹ̀ kó la máa parí ẹ̀ sí bẹ́ẹ̀ ló sọ fún ẹ ilé bàbá aláku mọ́mí ẹ̀ ni àwa ṣé lórí burúkú làwọn tó ṣẹ̀dá ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ ebi bàlẹ̀ tí wọ́n wọ́n lọ wọ́n bẹ̀rẹ̀ sí sọ super story kí ló wà ní bíbà lábẹ́wẹ̀ aláyé ẹ̀ aláyé ọlọ́pàá ilé wa sáyé. wọ́n sọ náà aláyè wọ́n ní assist ẹ̀ náà ni. ẹ aláyé. agbègbè wo. ṣé mi ni kí n tẹ́kẹ̀ ẹ́ ìsìmọ́tò fẹ́ pa ẹ̀ ni ó fẹ́ ṣorí burúkú ó fẹ́ ṣòfò náà ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ni ó fẹ́ rárìn rárìn ó fẹ́ wá ẹ̀ tì í. mo wà ń bí èmi àtàwọn onígàmì à ń mugbó àwọn tó mọtí mọtí ó dẹ̀ débi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní preach orí ají ni ok ìwé mímọ́ tó respect ọkọ mo respect o bíbélì ọwọ́ ẹ̀ mo respect o ìwé mímọ́ tó ń kà kò sọ fún yín pé jésù fìgbà kan sọ omi dòróró fáwọn onígà kan máa mú ní patí. àbí o àbí bẹ́ẹ̀ lè fi tọ́ ti sọ pé ẹ fi ti késàrì fún késàrì mo wá jókòó mi ò ń preach fún mi ó yá wẹrẹ ní ṣùgbọ́n kan tó máa kú ẹ yọ nǹkan mẹ́ta ni mo fẹ́ kó ṣe fún mi aláàkọ́ ń bẹ̀ kó máa mú gbó ẹlẹ́ẹ̀kejì o máa fagbó ẹlẹ́ẹ̀kẹta o máa lágbó ó ti yẹ mò ń sọ̀rọ̀ o dúró. bí ti bá àpè láwọn nígà mi o ò ní wá síbẹ̀ mọ́ ẹgbẹ́ gbósíwèrè lẹ́nu tí o bá gbà ẹ́ lu kí ni máa ṣe ní tẹ́fẹ́ tí ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ọmọ tábà yìí mẹ́rin náà lọ́jọ́ orí rẹ wá aláyẹ ní kò ní sùúrù ọ̀sìn náà ọ̀sìn náà àwọn tá à ń ti sọ ọmọ tá síwájú rẹ gan e e ẹ sáré yáwọ́ náà lẹ́yìn ká pa èèyàn kí ni máa ṣe ọ́ gan. ẹjọ ẹjọ tó rẹ náà ẹ má ka ìbéèrè olùkọ yìí nítorí wípé ẹni àmì òróró ọlọ́run ni. ó fi ọdẹ ẹja ni àbí ká ẹni ẹ̀kọ́ òdì síkìn àbẹ́lẹ́rì ibú ni ó ẹjọ́ ti sílẹ̀ rẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló dé ń ṣe ní lẹ́ni báyìí tẹ̀rọ fáńdù ẹ̀ kí ló dé. àpáyà ẹ̀ ni. ẹ̀mí eh, islamia kí ló wá ṣe ń bí báyìí kí ló wá ṣe ń bí bọ́bọ́ ìkọjá yìí ẹ̀ ni èmi àtàwọn tèmi wà ń bí à ń ṣe fàájì lọ́wọ́ àwọn tèmi ń reason èmi náà ń ronú lọ́wọ́ wèrè jẹ́ wọlé wá ẹ ká gba jésù sínú ayé wa ẹ ọ̀run àpáàdì kìnnìkan kìnnìkan kí ló kàn mí pẹ̀lú gbogbo yẹn. òye mi o. sọ torí pé ẹni ẹlẹ́ni preach báyẹn ṣe máa dáa tẹ́ẹ̀ni máa ṣe gbogbo dáadáa tẹ́ẹ̀ ṣe ìtòrí ẹlẹ́ṣẹ̀ fẹ́ lọ ẹlẹ́ni pa. ẹm islamia ṣé nǹkan tó ń sọ fún mi nísìnyí ni pé bí mo yín lò bẹ́ẹ̀ sí ayé mi kò dáa. abdulkabir kò dáa tó tó ṣàgbèsè ayé fún ọmọlúwàbí kò dáa tó. yọ̀ǹda fún. Ah, ah. àlàyé àlàyé àlàyé. Ah.

àwọn boys yẹn fẹ́ wọ́n fẹ́ ṣe mí lè ṣe gidi. ẹ wo irú àwọn báyìí wọn deserve kí èèyàn máa wàásù fún wọn ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ọlọ́run bá àlà kò ní jẹ́ kó pẹ́ kó tó yé wọn. àmì jésù àmì ṣètẹ wàá wò nínú bíbélì náà wọ́n ṣe inú ni bí ni sí àwọn àpòstélì lọ́lọ́kan ọ̀jọ̀kan ọlọ́run kò máa kó ayọ̀ náà ni. ẹ jẹ́ ṣé mo dúpẹ́ ṣé àárọ̀ o mo really appreciate ẹ ṣé gan-an. Ah, ọlọ́run ló lọ pẹ́ lọ ẹ ṣé gan-an àlàáfíà. má dá mi lójú pé gbogbo ilẹ̀ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nípa ìsìlámì àtàwọn òbí ẹ̀. ṣe rí àwọn kankan wà téèyàn ò gbọ́dọ̀ máa ṣe pẹ̀lú àwọn òbí ẹ̀. Allahu subhanahu wa ta'ala ó ní kí abẹ̀rù wọn ká máa sin òun o ó wá ní ká má wàá mú nǹkan míì mú wọn lọ àwọn kọ̀ọ̀kan wà tó já sí pé tí èèyàn bá ṣe ó lè má rí ìyọnu ọlọ́run àtàyà ọmọlìkìyà ahmad àwọn kọ̀ọ̀kan wà ó wà tó jẹ́ pé téèyàn bá ṣe tó bá déwájú ọlọ́run ọlọ́run ó ní lálàbáìkà wà lásà àdáìkà and it go back to where you are coming from padà síbi tó ti ń bọ̀ ó ti ṣẹ̀ ń bì kan ta ló ṣẹ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ha ọlọ́run ní ó ní alátàbùdù ilà ìyá wábíliwálidé ẹ̀sánà ẹ̀mà yabulugana ẹ̀ndàkàlkìbà àdùmá àókìlà ọlọ́run ó indicate ó jẹ́ ká mọ̀ pé èmi lọ́lọ́run èmi mo dá yín o ẹ má mú nǹkan mi mímí ọlọ́run ẹ má tẹríba fún nǹkan mi yàtọ̀ sẹ́mi ọlọ́run àmọ́ o àwọn òbí yín ṣe mọ̀ pé ọlọ́run ó ó ó specialize wọn pé à àwọn sábàbọ̀lù jùdíkà yín ni àwọn tá a ṣe okùnfà wáyé yín rí ẹ má kọlù wọn tẹ́ bá kọlù wọn ẹ ti kọlù gbèmí ọlọ́run. now ẹ̀yẹ́ wá wo nǹkan tí islamiyà ń ṣe pẹ̀lú àwọn òbí ẹ̀. afọkọ̀wé mi kí ni gbogbo eléyìí náà kí lè rò bóyá ẹ̀ ń ṣe náà kí ló le tó yìí èmi ni mo réyàn mo dẹ̀ sọ pé ó wù mí wọn ṣe kí n fọ́ọ̀sì èèyàn ṣe nǹkan tí kò fẹ́ ṣe kò sí ká máa fọ́ọ̀sì obìnrin nínú Islam wọn dẹ̀ lè fi tipá sọ pé kọ́kọ́ obìnrin lọ fẹ́ tí ò fẹ́ fẹ́ alukuran ti sọ̀nà ó ní yáyọ lẹ́dínà àmọ́nù láyà ìlú lakum antarisu nisaha kórìà ẹ má fi tipá fẹ́ obìnrin ẹ dẹ̀ má fi tipá sọ pé kọ́ lọ fẹ́ ni tí kò wù wọ́n fẹ́ ẹ wá dúró síbi ìbàgbọ́ yẹn wá tẹ́ pẹpẹ ọ̀rọ̀ mi sílẹ̀ ṣẹ́yìn lẹ̀sìn tí mo ṣe nàbẹ́yìn lẹ́ni tí mo fẹ́ fẹ́ Islamiyat. Islamiyat. Islamiyat. Islamiyat. Um, um, eh, ọlọ́run àwa pẹ̀lú wa rí um, eh, ọba tó dálé ayé ọ̀dà bá kọ méjì ni ó ṣe rí tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí kò ní mínì ọmọdé ló ń ṣe. wàláhì ìtàlá ìmọ̀ nípò yàrá lọ́rùn ṣe ṣe ń pa ń mú pa o. Eh, àbí kúkà tí pé làmí àti mo mọ̀ kọ́ ni àbí yóò rí bóyá ń bá ustaz sọ̀rọ̀ ṣé ló ń sọ̀rọ̀ nígbà tó pé ó ní nǹkan tó gbójú nígbà tó èèyàn tó mí nǹkan imagine. Eh, mi màmú púpọ̀ náà máa sọ bẹ́ẹ̀ o mo wá ń wo ìsìlámì àti bẹ́ẹ̀ ni pé ah, ṣé òun ni àbẹ́lòmíì bó ṣe ń sọ̀rọ̀ mò ń wo ìsìlámì àbẹ́ni pé òun kọ́. wàhálà òun kọ́ ó nídìí àdúrà o ó nídìí ká gbàdúrà gidi gan ni because ọ̀rọ̀ yìí kò kí n ṣe ojú lásán ká má parọ́ tanra wa because ọ̀rẹ́ wa ni kò ṣe ojú lásán o a ní láti ṣàdúrà fún mi. ẹ máa ṣàdúrà fún ni o ọ̀rẹ́ yín kù ni ẹ máa ṣàdúrà fún náà ni. Islamiyat. ẹ wo àmọ́ àyà lọ́la mi ní nǹkan tí mo fẹ́ lọ ṣe o. ok masalam. bisalam. Sọfíyàtì kí ló ṣẹlẹ̀ gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀ o ò tiẹ̀ dá sí o ò sàn kankan ṣé kò kí ń ṣe ọ̀rẹ́ wa ni ọ̀rẹ́ wa ni náà tí òun náà ní láti sàn kankan sí ọ̀rọ̀ ìtò wà ńlẹ̀ yìí. wo ọ̀rẹ́ mi ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ fún yín pé irọ́ mi lọ́jọ́ sí ṣé kí n má tàn òótọ́ ni. Ah, kò yé mi ọ̀rọ̀ wo ni kí ló ṣẹlẹ̀. wo ọ̀rẹ́ mi mo ti lóyún ah, ah. ọkàn mi ò tàn mí jẹ èmi náà ti mọ̀ mo ti mọ̀ pé ó ti lóyún ẹ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nìyẹn kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ṣe sáà sọ ni tó lóyún ṣe ti sọ fún pé ó ti lóyún. Hmm? ẹnà nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èjì lọ. bàbá mi ò jọ líláhi wa rasuli ẹ jẹ́ ìfẹ́ni tó wú mi. islamia kí n sọ òdodo ọ̀rọ̀ fún ẹ ó lè wù ẹ́ ṣùgbọ́n kò wù mí kò sì wọ́ ọlọ́run bá tí o mi o sì ń tó rẹ bá mi sọ àbí kò sì fẹ́ nù mi. mo mọ̀ pé Abdulkabir lóhùn yìí kì fẹ́ láti kékeré. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس القناس من شر الوسواس القناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس كبير نعم إسلاميات نعم sórí parí àtúntò mọ́ ní kò. náà mo ti parí ẹ̀ sá. azan o kárí ìyàsẹ́ tí mo ní kọ́ kàwé olókàdé. mo ti há díẹ̀ bẹ́ẹ̀ àmọ́ mi tí ìyá yòókù tán. o ti há díẹ̀ ń bẹ ọ̀ka rẹ̀ kàbérò gbogbo ibi tó bá kù sí mo fẹ́ kó o mójútó ti gbọ́ kó o rí i pé ó mọ ìyàsí yẹn délẹ̀ lẹ́ni sọ̀la o ti gbọ́ ohun tí mo sọ fún ẹ. sọ ma fún fẹ́ràn ẹ gan-an mo fẹ́ kí o jẹ́ kí àwọn kan tí ò yé nù o bá mi láyé dáadáa kẹ́mi yéjì kẹjọ máa dàgbà ní ẹ̀sìn Islam kó wọ̀ yín lára ó ti gbọ́ kẹ́mi yéjì kẹjọ máa kọ́ra yín mo fẹ́ kó o jẹ́ kó o ti mọ̀ nípa ẹ̀sìn Islam kí wọn náà ó dẹ́ máa dàgbà ní ẹ̀sìn Islam ó ti gbọ́ ọlọ́run jẹ́ kẹ́ ní àlùbáríkà ọlọ́run jẹ́ sórí rẹ̀ ọ̀yá ibi tó wá kù sí ẹ tètè máa lọ bá ń kọ́ kó rẹ̀ kọ́ àwọn yòókù náà ó ti gbọ́ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ṣùgbọ́n iná ẹ̀wọ̀ ayé ẹ̀ bó ṣe rí sí kò ní ìtumọ̀ pẹ̀lú gbogbo ẹ̀kọ́ kí ó tó kọ́ ọmọkùnrin táwọn ṣe ó dẹ̀ ti lóun ò ní dá mi láàmú má ṣẹ̀sìn tèmi òun náà má ṣe tiẹ̀. islamia islamia bísí gidi bá fẹ́ tẹ́ á ní kí wọ́n gbé kó o wí lọ́gbọ̀n lọ́gbọ̀n àṣẹ ọba lọ̀rọ̀ mi kò sí lè yí padà ntí mi ò ní gbà mi ò ní gbà. Habibullah. Assalamu alaikum. Wa alaikum salam. Ẹ̀gbọ́n ẹ̀dá. Ṣé wọ́n sínú yàrá wọn ni? Kò sí mbẹ̀, wọ́n Nígbà tí a fẹ́ kírun fáájú láàárọ̀ ni mo rí wọn tí wọ́n gbé àgè, wọ́n dẹ̀ fẹ́ lọ ṣàlọ́lá. Ìgbà yẹn ni mo ti rí wọn last. Ẹ àjọ kírun náà ni. Ìgbà tá a wá kírun tán tí mo wọ yàrá mi mo fẹ́ sùn ni mo kàn ti wá ní kí n tó lọ check ẹ̀yà rẹ̀ ní mi bá. Bóyá kẹ́ pé fún wọn kí wọ́n yọjú sí yín. Mo ti pè é kò gbé. Ẹ jẹ́ lọ ṣẹ́kùn àráàlú gbáyìí olùfẹ́ jí lọ́dà kò fẹ́ ṣe kàrà ló fẹ́ mú ní àlàndìlá. islamia islamia tó. islamiat ewu ló tún ṣe yìí. mo ń pa fóònù. ó ah. ń pa fóònù. ṣó fi òpin yẹn wá ní solution báyìí ni. mo mọ̀ pé bí mo ṣe kúrò nílé tí wọ́n bá ti rí mi wọ́n máa pè mí ó tí nọ́mbà mi ò bá lọ́wọ́ máa fi mí lọ́rùn sílẹ̀. ó bá ti máa wá bí n gbà yẹn ṣé mo pọ́ tí mo bí tọ́ bá dẹ̀ ti pe nọ́mbà ẹ̀ tí ò bá ti lọ wọ́n á máa wá ẹ̀ pọ̀ ń bì. I thought you loved me. Yes, I do. In fact, mo nífẹ̀ẹ́ bí Christy, ti nífẹ̀ẹ́ ìjọ rẹ̀ but. mo ṣe but kankan if you truly love me listen àsìkò complain kọ́ la wà ẹ́ let's just team up and do something so we can be together forever. lọ ni ojú ọ̀nà gan ni mo wà báyìí ah Islamiyat kẹ̀ kò sí lọ́dọ̀ mi o ṣé kò sọ pé òun jáde fún yín ni kò sọ bí tó ń lọ ni kò dẹ̀ sọ fún mi pé òun bọ̀ wá sọ́dọ̀ mi mi ìdẹ rí ah, nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí tó bá ń kàwé ó máa ń fi fóònù ẹ̀ sí silent àbí kó pa torí kò kí ń fẹ́ distraction rárá ẹ eh, máa pe àwọn ọ̀rẹ́ wa tó kù bóyá máa mọ ibi tó wà bẹ́ẹ̀ ni ma bẹ́ẹ̀ ma ok ma ma salam yes ma. ọmọ sáwọn alẹ́ kí ma àyà kì í lọ ṣàlàfíà lẹ́wà ma. Nam? Eh mi rí rárá kò tiẹ̀ èmi gan mò ń wò pé pé kí ló ṣẹlẹ̀ tí mi rí mò ń wò pé ẹ ti máa ṣe tọ́ǹsì bóyá máa pè yín náà mo dẹ̀ ti pe nọ́mbà ẹ̀ nọ́mbà ẹ̀ ò lọ. even iṣẹ́ tí mo gbé fún wọn lánàá àwọn yòókù ti submit so ó dẹ̀ kí n ti máa kẹ̀ mò ń wò pé tóun bá ti submit tọ̀dọ̀ tẹ̀ máa tó máa kẹ̀. now ẹ ẹ ok ẹ ẹ umu ẹ ẹ mọ̀gán tó ṣẹlẹ̀ ẹ ẹ ní sùúrù ó lè jẹ́ pé ṣe ló ya abì kan bóyá ó ṣì máa dé school so tó bá jẹ́ máa padà pè é ẹ fọkàn balẹ̀ mà. naam naam ma ma salama naam. maaleykum salaam wa rahmatulahi ta'ala. ṣé ẹ ti rí islamiyah lè. islamiyah. Naam. Mi ẹ̀ tí ì rí nínú ọgbà ilé ni. Rárá. Àtọ̀. Ah, wọ́n náà ń wá Ìsìlámíyà mi ò mọbi tó lè gbà lọ. Mo dẹ̀ ti pe nọ́mbà ẹ̀, ó wà switch off mi ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mi ò rí ní skul lédi rárá. Ó yìí wa ká tó kúrò ẹ̀rí abi. bẹ́ẹ̀ ni sàn á yọ. àwọn ará àdúgbò rẹ̀ gúnbi ni. abiri béèrè àwọn ará àdúgbò àwọn náà ló ká pé wọn ò sí kí wàá eh, eh, tún ní ṣíṣe báyìí nígbà tó ń rí bẹ báyìí. ajá dákẹ́ máa wò mí ní ṣẹ̀sí má fi mí ṣe lẹ́yà jẹ́ kí ọmọ yìí padà wá sílé wá ṣe ìfẹ́ ní ìwọ ọlọ́run wa jẹ́ kó wá ṣe ìfẹ́ ẹ̀ ṣàánú mi ọlọ́run má jẹun jẹ. Nurudeen ẹ láì tí yín sílẹ̀ kẹ́gbọ́ ọmọkùnrin yẹn ẹ rí i pé ẹ wà fún mi ẹ lọ ooru dé ooru gbogbo àdúgbò ẹ rí i pé ẹ wá jáde àwọn ọ̀rẹ́ tí ń bá rìn ẹ fi mú fínlẹ̀ ẹ ṣèwádìí wọn kẹ́ pé ẹ dọ́dọ̀ wọn kẹ́ ẹ mú ìsìlámì àwọn abáminú léyìí ẹgbọ́n tí mo sọ fún yín ẹni tó bá fẹ́ dín lọ́nà ẹ lè wáṣẹ fún. salamu alaykum. kọ́sádé kan sọ pé tẹ̀tẹ̀ mọ̀ pé alpha ṣe ti rí wọ́n ti rí pé kò wọ́n sí bíbá ìsà. Ah. ẹ gbọ́. gbogbo àyíká láti rí a rí kẹ̀kẹ́. wọ́n bí ṣọ́ọ̀ṣì ní underground sẹ́ ah. ṣọ́ọ̀ṣì ní underground. ẹ má bínú ṣẹ́rí everywhere tó yẹ ká wò láti wò mm-hmm. àwọn náà dẹ̀ rí pé ẹni ò sí bí sùúrù. Ah, àwọn ẹgbẹ́ mi máa kéde rẹ̀ nǹkan tẹ̀ sùúrù ni sùúrù sùúrù náà lè fi lọ wà látàárọ̀ sùúrù tẹ̀ sọ ìgbọ̀ngàn ló ń bí mi inú. a ní èèyàn dìde gbé ọmọ ó gbé ọmọ kìtù aṣọ ọmọ lásán ọmọdé ni ṣé mọ. ẹ bá ṣe ẹ jọ ìwọ ìwọ ìwọ àwa gan la tiẹ̀ jẹ̀bi. àwa la fún wọn lọ́rọ̀ sọ àwa ni kálíbà tá a ti débi nìsín a ti tiná bọ sọ́ọ̀sì ah, bọ̀bọ̀ sọ́ọ̀sì o ti dọ́lé rẹ̀ bọ̀ ẹ ti ń dijú tẹ ń dijú ẹ mọ̀ kébì inú yóò da. Ah. kálíbà mọ̀ kó mọ̀ bínú náà ni sọ́ọ̀sì ilé wàlẹ̀ o. irọ́ irọ́ tá a bá bá ń dàpọ̀ tán nìsín sọ́ọ̀sì ó wàlẹ̀ wà nìsín. irọ́ no no kò quotation lásán ni ẹ má ṣe ah. bẹ́ẹ̀ eh. ẹ wo èèyàn ọlọ́run ni yín èèyàn hmm. ọlọ́run làwa náà hmm. ọ̀rọ̀ tó wà nílẹ̀ sùúrù la máa fi yanjú ẹ̀ e, everything ó ṣẹlẹ̀ out of love so kò ń ṣe thread la fi máa yanjú ẹ̀ ẹ calm down ẹ jọ̀ọ́ mo fi eh, Kristi eh, bẹ̀ yín ẹ jọ̀ọ́ please. ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín àwa ti gbọ́ ti yín o àwa ti gbọ́ gbogbo ẹ ṣe ń sọ làwa ń gbọ́ hmm. ṣùgbọ́n èyí ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ ẹ gbọ́ tiwa báyìí àwa máa lọ nísìnyí àmọ́ títí ọ̀túnla tí a ò bá rí ìsìlámì àtiwa tí a ò rí ìsìlámì àtiwa tí a bá máa fi padà débi wà láyé tá láyé súnmọ́ fi láyé ẹ̀jọ́ láwà ẹ wo bẹ́ẹ̀ ni pàdé gbowó àgbàdo òkà tó ká. abẹ́ta kẹtẹ̀lé wá ń sìn kó tó di pé ọ̀gá wa wọlé wa fún wa ní ọ̀dà tó bá fi wọlé wa fún wa ní ọ̀dà ẹni láìkẹ́ rárá. tó lù wá ní kí ló ṣẹlẹ̀ náà ṣé gbogbo nǹkan ní ọ̀rọ̀ tútù àti ìwà pẹ̀lẹ́ máa ń yanjú ni even gan nínú bible àìmọye àwọn èèyàn tó jẹ́ wípé agídí náà fi gbàrí ayọ̀ wọn Jacob for example tí ò bá tagídí bọ̀ ni ṣáńgẹ́lì ṣetán àti gbére ayọ̀ ẹ̀ lé lọ́wọ́ ni sódìgbà tí wọ́n bá jó ṣọ́ọ̀ṣì mọ́ wa lórí àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́tọ́ wípé mi ò sọ̀rọ̀ bí aláìgbàgbọ́. ẹ wo ṣẹ́rí tí èmi rí tó ṣe pàtàkì ń sìn ó ní kó o tètè kún fún àdúrà ká máa gbàdúrà gidigidi wípé kọ́ lọ́ọ́ ń ṣe àwọn méjèèjì ní rírí kádẹ̀ rí wọn láàyè ni o mm-hmm. kí nǹkan kan má ṣe wọ́n o. Mm-hmm. Mm.